àmàtí súnánì Tirmidhi lónìí àrántí ìmáàmù Tirmidhi wí ni pé man kana fi baytihi hadha al-kitab فكأنما في بيته نبي يتكلم من كان في بيته هذا الكتاب فكأنما في بيته نبي يتكلم àwọn náà wà ní ẹni tí ó bá lè sọ gbogbo hadithi yìí bá nàbì tí ń kírun فقد صلى كما أمرنا رسول الله صلى الله عليه وسلم أبو مرحبا الحديث صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يكره فقلت يا رسول الله بأبي أنت وأمي أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقيني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد عن أبي هريرة رضي الله عنه قال وكان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يقرأ abu huraira kí ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú fún àti gbogbo àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà gba hadith alákọ̀ọ́kọ́ títí òní ìwá abu huraira ní nínú tí òun ṣọ́ nínú bá anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí máa kírun ọ̀nà tó bá nàbí bá wọ̀run ìdá kábàrà fi sọ̀lá tá nàbí bá ṣe takbiratul ihram èyí ò ní Allahu akbar tí àkọ́kọ́ tá a máa fi wọ ìrun Abu Hurairah lẹ́yìn tá nàbí bá kábàrà yìí tán sákàtà hùnàì àtàní òun máa rí i pé ànábì sáré bẹ̀rẹ̀ fatiha kápẹ́sì eléyìí náà bọ̀rọ̀ ìmáàmà tá à ń sọ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ni ọmọ sunna nabi muhammad sallallahu alaihi wa sallam abu hurairah ni wọn yìí abu hurairah ní bá nabi bá kábàrà tán sákàtà hunayi atan anabi ọwọ adakẹ díẹ̀ hunayi atan tí èsè yìí dakẹ tó pọ̀. qabla an yaqra'a ká nabi o tó bẹ̀rẹ̀ sí ké nǹkan kan náà al-Qur'an al ìyẹn ni pé tó bẹ̀rẹ̀ sí ké suratu al-Fatiha kana yaskutu hunayi atan. fakultu ya abu hurairah ní nígbà tó ń wá báyìí òun wá pe anabiwa muhammad sallallahu alaihi wa sallam pé ìwọ òjíṣẹ́ ọlọ́run bí abi anta wa ummi alẹ ti máa gbọ́ wọ́ọ̀rọ̀ yà bí ká máa rí ká kí ni tó máa bí abi anta wa àwọn sọ̀hábí a máa fi fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam lé ìtumọ̀ ẹ̀ ni pé ayé òfudíkà bí abi wa ummi pé ibi tí mo fẹ́ràn wa anabi sallallahu alaihi wa sallam kọ́dà mo fi ẹ̀mí ìyá àti bàbá mi ntí ọba yá àti wà nábì kọ́dọ̀ tẹ̀mí lọ́rùn kó ṣe yá àti bàbá mi mo fà mí ìyá àti bàbá mi mo fi bí ntí ọba ṣe wà nábì sallallahu alaihi wasallam eléyìí jẹ́ àwa ipò wo là nábì wá wà sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn sọ̀hábẹ́ rẹ̀ eléyìí ni báwọn ṣe fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ fún kápá àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn fẹ́ràn ẹ̀ débi pé ntí ọba sí àwọn ntí ọba sí anábì kọ́sọ́ ma àwọn kó sí àwọn gan kọ́lá kó sọ bí àwọn kọ́mọ́kà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam laburu. Abu Hurairah ní ìwà ibà anábì pé ara'ayta sukutaka bayna takbiri wal qira'a madha taqul wa hakadha kanu àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ kí Islam ọ̀rọ̀ fẹ́ni tó bá wá díẹ̀ gbogbo ní tí wọ́n bá rí tó rú àwọn lójú ń pa ẹ̀sìn ẹsẹ̀kẹsẹ̀ ń wó bí ànábì ní òjò rújú ẹnu pábò rẹ́ra sá pé ọ̀sà kíyèsí pé bá ànábì bá kábàrà tán yóò tún wá dákẹ́ díẹ̀ ó lóun wá bíi pé máàdà àtàkù tọ́ ń dákẹ́ lásán ni àbí nǹkan kan bẹ tí ọmọ wíbọ̀ bá dákẹ́ yìí àbí òbòrò àbúrò rẹ́ra bí ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ànábì náà gẹ́gẹ́ bí níta ànábì ti fi kọ́ wa ànábì ní ìsìláàmù ẹsẹ̀ pé àwọn ìdáhùn yìí yẹn ò kò lè yẹn àwọn kan ní àà ìsìláàmù làkọ́ ànábì ọ̀dáwọ́ bo nǹkan kan nínú ìsìláàmù pa àwọn kan ní wọ́n mọ̀ àwọn kan ní kí wọ́n mọ̀ mọ̀ ẹsẹ̀ kẹsẹ̀ báàbù rẹ̀ láti gbà ànábì pé dídákẹ́ tó máa dákẹ́ yẹn ṣé ọ̀n dákẹ́ lásán ni káwa náà máa dákẹ́ bẹ́ẹ̀ àbú ní nǹkan kan tí òun wí ànábì ló ní tí ń wí sallallahu alayhi wa sallam kí ni máa wí náà ni pé ẹwà nfààní ńláńlá sábú òrera jẹ́ ajá nfààní rẹ̀ rọ́bì ọlọ́ọ̀bù àánú ẹwà bí àtà nàbà muhammad sallallahu alayhi wa sallam lóhùn máa ṣe anabi ní gbogbo ìgbà tẹ́ bá ń tó ń dákẹ́ ń ń wí jẹ́jẹ́ ni pé allahumma ba'id bayni wa bayna khataaya ọlọ́run ta gbogbo àṣìṣe àtẹ̀sẹ̀ mi ta ń kété sí mi yóò jìnà sí mi bí mo ti fẹ́ bá wọ ọlọ́run ọba sọ̀rọ̀ tí mo fẹ́ kírun yìí ọlọ́run ta gbogbo wa ẹ̀dá ẹ̀ṣẹ̀ mi yóò jìnà sí mi kama ba'adta bayna al-mashriqi wal-maghrib ní jíjìnà tí ò súnmọ́ anabi ní kó jìnnà tó bí wọ òun ṣe jìnnà sí ibùyọ rẹ̀ bẹ́ẹ̀ ni kọlọ wọn ta gbogbo ẹ̀ṣẹ̀ ń kété sí wọn. èyí ò nìkan kọ Allahumma naqqini min khataaya Ọlọ́run dákun fọ mi máa ń bi gbogbo àṣìṣe mi naqqini min khataaya bí mo ti fẹ́ wọ ọlọ́run yìí nǹkan gbogbo ti ń jáṣìṣe tí mo ṣe Ọlọ́run fọ mi máa ń bẹ kama yunaqqa thawbul abyadu mina ad-danas bí ìgbà tá a bá fọ aṣọ funfun tó máa ń kó ń bi gbogbo ẹ̀gbin anabi ni bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́ dákun kọ́ fọ òun náà kó n bí gbogbo àṣìṣe. Allahumma kfirni min khataayaya ọlọ́run dákun wá fọ mímá jẹ́ kí n wà mímá wẹ̀ mí kí n má kó n bí gbogbo àṣẹ gbogbo àṣìṣe bil ma'i was salji wal barad. àmẹ́tẹ̀ẹ̀ta yìí ìtumọ̀ kan náà ni torí pé omi náà ní máa di kíni ní máa di yìnyín sálíjù ntọ́ bá sì jẹ́ sálíjù tó bá jẹ́ yìnyín kẹ̀ é gbóná yóò ṣe kíni yóò tutù náà ni àmọ́ àǹfààní tí ń bẹ ń bẹ léyìn pé ń bẹ ju pé téèyàn bá fẹ́ bẹ lọ́wọ́ gbogbo ní téèyàn bá mọ̀ téèyàn lè wí kí i sẹ̀sẹ̀ ọ̀dà kama wí bí àdúrà lànàbí òfin máa ń pẹ́ bẹ̀lì máa ìlàsán oníwàlì bẹ̀lì máa ì wọ̀sálìjì wàlìbàr ẹ wo àdúrà ńláńlá yìí tọ́pọ̀lọpọ̀ ọ̀ma dẹ́pọ̀ pàwọn náà ó lè láǹfààní àti máa ṣe tọ́ ẹ dákun látòní lọ ẹ̀ńtí ọ̀bá mọ̀ kọ́kọ́ اللهم كشن تفو اللهم با طلع لي ندارو كي ما وي لا يدي با كبار كوتوكي سورة الفاتحة وما ني اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الصوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد بل والبرد بل أن نبوى محمد صلى الله عليه وسلم نماوي nínú àwọn àhàdíìsù míì kó má yàtọ̀ fún àhàdíìsù tí àbí ìhòòrẹ́ rà ìwéra lè tún padà ká àtúnrí kà pé kọ́dà àdúrà yìí nìkan ká nàbì máa ṣe bá nàbì bá wà lórí ọ tọ́fẹ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rún kó tó di kó ké suratul Fatiha àǹfààní eléyìí ni pé ẹni tí lè bá lè díẹ̀ fún àbí kọ̀mọ́ omi ń bẹ tí ò tún ti ẹ̀gùn tó lè dá nàbì máa fi ni máa fi ṣe wọ́n ń pè ní dùá àbòlé fìṣà àdúrà tá a fi sí ọ̀ tá a bá kábàrà tán lápèjúwe سبحانك اللهم وبحمدك وتعالى جدك ولا إله غيرك àtàbí àmà wíyàn náà ẹnu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀kan lèèyàn ò mú nu gbogbo àwọn dùn áwòlè sèpítà àyíwá ti dùn áwòlè sèpítà yìí méjì àbí mẹ́ta lórí ọ̀rọ̀ ara dùn áwòlè sèpítà yìí tó tún wà lákọọ́lẹ̀ fún anabi máa ń ṣe sallallahu alaihi wasallam pàtàkì jùlọ bá anabi bá fẹ́ yẹn náà fìlà lóru níta anabi máa fi ṣe sèpítà rẹ̀ ni pé allahumma rabba jibra'il wa mikail rabba jibra'il wa mikail wa israfil فاطر السماوات والأرض أنت تحكم بين عبادك آه، فيما كانوا فيه اهدني لما اختلف فيه إنك تهدي من تشاء إلى صراط إلى صراطك المستقيم nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó bá wúyàn tó bá rọ̀yàn lọ́rùn ní kí yóò fi ṣe kíni ìfìtá ìrun rẹ̀ àmọ́ kò lẹ́tọ̀ọ́ káwá pé mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ ṣe ànábì ò sẹ́yìn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ó wí eléyìí ńgbà báyìí bọ́bá dìgbà míì yóò wí eléyìí bọ́bá dìgbà míì yóò wí eléyìí bọ́bá báyìí bá náà bá fẹ́ kí ọ èyíkéyìí tó bá rọ̀ wá lọ́rùn nù adéyà sèpítà ànábì oríṣiríṣi àlùfáàgò làǹdàgbà Muhammad sọ̀rọ̀ sọ́lá máa fi ṣe tashahud àtàyà tá a máa ṣe lẹ́lòmíì bàbá kan nù tíra mi ó lè rí pé sẹ́ńtẹ́ǹsì kan àbí méjì ọ̀yàtọ̀ sí ìṣe ń bẹ nù tíra mi ó tún rí ti tashahud mẹ́ta tọ́wọ́ látọ̀dọ̀ àǹdàgbà Muhammad sallallahu alaihi wasallam àmì yìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó lẹ́rìí jù òun ni tashahud ibn Mas'ud òyìnbó ibn Abdullahi ibn Mas'ud gbà wá èyí kò sí ìjọ lẹ́tọ̀ kí n ṣe lórí ọ̀run àmọ́ ìtí ọ̀lẹ́tọ̀ ni pé yé ń ṣe gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà ànábì ò ṣe é pọ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. حديث علاكجي أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يسقط رأسه ولم يصوبه حديث عائشة رضي الله عنها يلا وعائشة قالوا قويت عليكم ينفوا أتبوا باوا إيوا ترى لي صحابة النبي محمد صلى الله عليه وسلم عائشة لا با حديث يوفر با النبي تي كيون ونبا النبي با فيه كيون يستفتح الصلاة بالتكبير با النبي با فيه كيون إنتا أقوكم أكبر تعفي مكان النبي تبريرون أولي كني التكبير ajẹ́ pé gbogbo àdáda alẹ̀ táwọn kan bá fi pẹ́sìn kó tó kàtàkìbíra tó lè rọ́m kò sí ní islam aisha ló wẹ̀ yẹtọ́fì ọ̀sọ̀láta bitakbir afọ̀kan fúnra wa ń jò ní kásìtán táwọn wa gbó mọ́sálásí ila ila illallah torí pé a fẹ́ gbé kọ́ mọ́ aisha ni yẹ yẹtọ́fì ọ̀sọ̀láta bitakbir anabi ewu nǹkan kan kó tó kàtàkìbíra tó lè haram níta anabi fi bọ̀ ọ̀run. a lè béèrè kéèyàn takbiratul ihram níta anabi ò ní ìdàníyàn ni àdìsí náà ní fi ń yí wa pàṣẹ àníyàn ẹsẹ̀ ní tó yẹn máa ṣe kíni tí máa wí jáde àkọ́kọ́ tí wọ́n máa gbọ́ gbọ́lẹ̀ náà Nabi sallallahu alaihi wasallam lórí òun òun ní kíni at-takbir èyí ni kébé yẹn ọba dàníyàn náà àti lórí yẹn máa dàníyàn sí àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́ gbọ́ kí alámọ̀ yìí ti wà lórí òun òun ní kó ṣe Allahu akbar gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha àti wí. وكان يستفتح القراءة بالحمد bá nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam Aisha ní bàbá fẹ́ bẹ̀rẹ̀ sí kéwú lẹ́yìn tó kábàrà tán àkọ́kọ́ táwọn kan máa gbọ́ òun ní kíni alhamdulillahi rabbil alamin ìyẹn ni pé kọ́dà àwọn yẹn gbọ́ bisimilahi rahman rahim ìtumọ̀ hadithu Aisha ni àmọ́ wàá nù àwọn ahadithu mi lẹ́yìn tí ó sì takura wọn ẹwọ aisha ní sàáyíṣà rọbí ọlọ́wọ́ ni ó ní yẹsẹ̀ tí ó sọ látàbí tẹ̀síbí nígbà nàbí máa fi bẹ̀rẹ̀ ọ̀run ní kíni àtẹ̀kùbíyà ǹjẹ́ mo túmọ̀ fún anabi ẹ̀dá nìyẹn kò túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ nípa kọ̀kọ́ ntí àkọ́kọ́ máa gbọ́ fẹ́ anabi ti wà lórí irun ntá kọ́ gbọ́ ni kíni àtẹ̀kùbíyà ويستفتح القراءة بالحمد لله رب العالمين ترتب أحاديث توا جامع في النبوة محمد صلى الله عليه وسلم بيوباتي بسم الله لوريه يقولها سرا جيجل النبي ماوي صلى الله عليه وسلم يقع باي حديث عائشة رضي الله عنها ọ̀yẹ̀ wà káàna ìdá ọ̀rọ̀ka lẹ́m yusuf sọ̀hù wà lẹ́m yusawibu bẹ́ẹ̀ bá ké sóra tán àtọ́ké fàájì àtọ́ké sóra tán ntòkù náà ní kárùkù ẹ̀rí pé sífàtú sọ̀lá ti nàbí sallallahu alaihi wasallam ọ̀hún là ń kà lọ́wọ́ ẹsẹ̀ ẹsẹ̀ bá nàbí tí kírun ní àwọn àhàdìsì yọ kọ́ wa bàbá kú lórí kẹrẹ àtọ́ké lókù ọkù kárùkù Aisha ń júwe fún wa bó la nàbí tí rùkù lórí ọ̀ oníbà nàbí bá rùkù lẹ́m yusuf sọ̀rọ̀ àtàwò ẹ̀ ní tẹ́tí wàá rò kú. wọ́n lámì sọ wíwò ẹ̀ sí ní rí kọ́ wá tẹ orí yìí lọ lẹ̀ kodoro. wàlákin bẹ́yìn náà dáadé àyíṣà nígbà nábì tí rò kú sallallahu alaihi wasallam láàrin pé yẹn náà rí tó ti lóun wá rò kú tá a máa rí jálòmí máa ṣe yẹn àbí jálòmí ó sì wá torí kọ lẹ̀ kodoro bí bàtọ́ fẹ́ dorí kodò káàna yakunu bẹ́yìn náà dáadé láàrin méjèèjì là nábì máa dúró òun ni àlọ́ ìlànà àwọn àfáà ni wọ́n fi ṣe sẹ̀ǹbáàtù pé ntẹ́yìn fi mà pé rùkú yẹn bá ta nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam mu òun ni pé bọ́n ọba ní kẹ́nìkan bọ òbẹ́ ò lẹ́yìn rẹ rí ibi ìrùkú wọ́n ṣàpèjúwe rẹ̀ pé kọ́dà bí ìgbà tó kéde yẹn bá da omi sí i kò ní lọ wájú kò sì ní sàn wá ẹ̀yìn ó ṣe déédéé bẹ́yìn náà záálí kànú ànábì egbórí òkè ànábì ti wá kan orí mẹ́lẹ̀ síbi ìgbà tó yẹn da orí lórí ìran gbogbo méjèèjì ni ká jìnà sí wàkánà yẹ fóònù bẹ́yìn náà záálí láàrin méjèèjì lèèyàn máa lèèyàn bàbá wà lórí rúkú wàkánà ìdá rọ́fà rọ́fà لم يسجد حتى يستوي قائما يستوي قائما صلى الله عليه وسلم عائشة nígbà nàbì tí kẹ́hìn nìyẹn bá nàbì bá dìde kó lórí rùkú ànàbì yẹn dìde lórí rùkú kó sì lọ lẹ́wọ́ ní àwọn tọpọlọpọ ń kí lónìí hatta yasawiya qa'ima àyíṣà látọ̀ àríta nẹ́bí ó tún dìde dúró bó ṣe dìde dúró lákọ̀ọ́kọ́ nígbà tó fẹ́ ké fatiha àtẹ́tù láàsì ni kì í pé kéèyàn mọ̀ wá ti jẹ́yìn wọn nà sáko ti sáré lọ torí ìforíkalẹ̀ eléyà ọba àwọn tà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀la àyíṣà sàlàyé fún wa yìí báwa náà bá fẹ́ kírun bí a bá gbérí kò ń bí òkú kórí kò ń dúró dáadáa ẹni tí bá àyíṣà bá ní hàtà yàkùn títí tí ó fi dúró ìdúró gbogbo àwa tó ń bẹ̀rẹ̀ díẹ̀ hata yastawiya qa'ima bá nàbì tí kẹ́hùn nìyẹn sallallahu alayhi wa sallam. وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا bákan náà nù ntaarika nù lànà bá nàbì tí ń kírun sallallahu alayhi wa sallam aisha ní bá nàbì bá forí kalẹ̀ tà kọ́kọ́ tọ́ba gbórí kú ní forí kalẹ̀ tà kọ́kọ́ kìí lọ ẹlẹ́ẹ̀kejì hatta yastawiya qaida títí tí ó fi farabalẹ̀ jòkó dáadáa àmọ́ wa wá gbé orí sókè lẹ́sẹ̀ kan náà tó kan orí mọ́lẹ̀ padà bí a bá kéré òun báyìí inú àrùkánù ọ̀rọ̀ orígun ọ̀rọ̀ òun ni ká jòkóó bẹ́yìn náà sàjìdàtẹ́yìn kéèyàn ó jòkó láàrin pé mo foríkalẹ̀ alákọ̀ọ́kọ́ àti foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjókòó téèyàn á jòkó láàrin méjèèjì ni orígun ọ̀kan lọ́jọ́ ní orígun ọ̀run bórígun bá ṣe kó nǹkan bórígun bá yẹ̀ ń bi ilé ilé òwò bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀hún ọ̀la ìṣàwí rọ́bì ọlọ́wọ́ àná ṣé ẹ bá kú ọ lórí ọlọ́ta bá kú ọ lórí ìforíkalẹ̀ kó rí i pé ìsáwà kọ́ àìdá kó jòkó dáadáa yẹsáwìyá kọ́ àìdá kó tó di pé yẹtọ́ wa lọ fi ìforíkalẹ̀. وكان يقول في كل ركعتين التحية nínú tí bá nàbà muhammad sallallahu alaihi wa sallam ti máa kírun aisha ní gbogbo ohun tá ànábì bá kí bọ́ba ti kí raka méjì ànábì yóò ṣe kíni yóò ṣe àtáyà ìrún àyílà lèyàn kí ni bọ́ba ti kí méjì bẹ́ẹ̀ ìrún àtúrì ni magribi ni kọ́lá àsùbá ni anabi ọba ti kírun méjì méjì anabi ó jókòó yóò ṣe kíni yóò ṣe àtàyà wàkàna yakulu fi kulli rak'atayni àtàhìyà wàkàna yafrushu rijlahu al-yusra وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان رضي الله تعالى عنها عائشة الله كبرى سنة سنادة gbogbo tí a nídi láti mọ̀ kọ́dọ̀ òfin mẹ́gbò lèèyàn jòkó lórí ìrun ìjókòó orí ìran lé ẹ̀kọ́ oníbà nàbì ti láàjò sallallahu alaihi wasallam torí bí a bá rọpọlọpọ bẹ́ẹ̀ lómi ṣe ń jókòó lónìí ẹlòmí ojókòó yọ wọ ẹlòmí ojókòó lórí ẹsẹ̀ ọ̀tún ẹlòmí ojókòó lórí ẹsẹ̀ òsì bó la nàbì ìjókòó tiẹ̀ ọ̀la àyíṣà wìlì sallallahu radiyallahu ta'ala anha àyíṣà ní báyìí nàbì bá kíra kà méjì tán járíta tá nàbì máa jókòó lẹ́yìn rákà méjì ọ̀la ń pè lẹ́yìn rákà mẹ́rin ọ̀la ń pè ní at-tawarruk apàdàkà náà àtàwárùkù lórí ìrún ọyọ́tọ̀ sí àlèftìrọ́ṣ bíyẹn bá fẹ́ ṣe ìftìrọ́ṣ gbà ó láti ìftìrọ́ṣ bọ́ bá kí raka méjì ìftìrọ́ṣ láì ta sálàyé fún àyí يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان bóyá tá a bá rí ẹnìkan tó bá lè ṣe ìftìrọ́ṣù fún wa káwọn yóò fi mọ̀ bóòlù á máa ṣe ìftìrọ́ṣù ìftìrọ́ṣù ni pé ẹsẹ̀ wa ò sí èèyàn dà á délẹ̀ sáré ni tó lè ṣe fún wa ọlọ́run ọ̀sẹ̀ náà lẹ́sẹ̀ dáadáa ẹ̀ẹ́dẹ́ gbé téèyàn bá kí ata méjì ẹ̀sẹ̀ ń jìnnì ikú fi hàn wá tí ọba rí lẹ́tà tó eléyìí lè jẹ́ ìta kínní ẹ̀fọ́ṣù nù ìgbà wo lèèyàn máa ṣe bàbá kẹrin raka méjì ẹ̀ẹ́ tàwárùkù yàtọ̀ àfà ẹ̀ bá wa ṣe tàwárùkù náà àbí ṣẹ́gẹ́ lómi àwa ṣe ẹ̀ pẹ̀lú síbi táwọn èèyàn fi ọlọ́run sàn ilẹ̀ sàn dáadáa ọgbọ́n kan nìyẹn lè fi gbára dà ẹ̀ sẹ́rí bá a bá àdìjọ́ kọ́ yìí nítorí pé ń tàwa rúkù lórí ọ̀rọ̀ barakallahu fik ọlọ́wọ́ sọ àfa alẹ́ kẹ dáadáa ìyàtọ̀ tàwa rúkù ni pé kílà kílà bá a fi lélẹ̀ nísìnyí ẹ́ ìdílé yẹn fi jòkó la máa fi lélẹ̀ bí tàwa rúkù ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wọ́n wá ti ẹsẹ̀ nù ẹsẹ̀ àlàáfíà tá a tẹ́ ńgbà tọrọ sùn tá a lé ẹ̀dá lè bá a fa àti téyì àmọ́ so ẹni tí ọba mọ ẹbí àfa bá ti tán abẹ́lómi náà ẹnu ọkọ wa anabi ní sọlú kàmáàrọ àìtùmú ní ìsọlù bẹ́ẹ̀ tí mi tí ń kí wọn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ẹ kí àwọn sọ wá bí ṣe wàhálà débi pé ẹ wọ wọn òfojú kọmọ gbé kí ọjà ti jókòó àbí kí ọjà ti jókòó ìjókòó ní ìjókòó ń jà à wọn sọ bí tẹfsíìlù débi pé kódà ìjókòó tí máa jókòó ní raka méjì ó yàtọ̀ fún kíni ìjókòó tí máa jókòó ní raka ẹlẹ́ẹ̀kẹ raka tó bá yẹ pé òun raka mẹ́rin ìjókòó ẹlẹ́ẹ̀kejì tó máa yàtọ̀ sí ti ẹlẹ́ẹ̀kejì àmọ́ bá a pé àwọn méjì náà ní ìfìtọ́rọ́ṣù àkọ́kọ́ yìí náà lèyìn ó ṣe ṣèyàn ọ̀sálámà so nípa báyìí eléyìí ni arantí anábọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́là tó kọ́ wa tó sì fún wa pé báyìí ní káwa náà kírun bàbá fẹ́ kírun wàkàrà ni yẹn ní àwọn ọkùnrin bá ti ṣe ìtọ́n àyíṣà ni kọ́dà àwọn ìjókòó kan bẹ ìjókòó èṣù ànábì máa kọ̀ fáwọn ẹ̀pẹ́ má jókòó ẹ̀ oríṣiríṣi ní ọkùnrin àṣẹ ìtọ́ni yìí táwọn afáà sàpèjúwe ara ọkùnrin àṣẹ ìtọ́ni ni kéèyàn jókòó nísìnyí kọ́ pé ó fi du ẹ̀jókòó wa na ẹsẹ̀ méjèèjì lórí ìrún ọkùnrin àṣẹ ìtọ́ni ìjókòó ṣètọ́ni là nẹ́bi pé lókùkúrú ìjókòó tá a bá a ṣe rí yìí òun lọ bá ti súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam èyí tó bá ti yàtọ̀ sí bẹ́ẹ̀ anábì ọ̀fẹ́. wọ́yẹ́yà àyẹ̀fẹ́rìṣà rọ́jòlù bíra àìyí ẹ̀fẹ́rọ́ṣà sábẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́ sàn ọ̀pọ̀lọpọ̀ yóò máa kẹ́hìn lónìí bọ́ bá wà lórí ìforíkalẹ̀ níta ànábì ní amáṣe ìjọ ló wọ́n máa ṣe ànábì náà gbọ́dọ̀ máa ṣe kí ni ẹ̀fẹ̀rọ́ṣù àfàbẹ̀ bí ìgbà táwọn ẹran tí ń dẹdẹ ẹran àwọn bí ẹran tí máa pa ẹran jẹ bí ìkòkò àbí ẹ̀kọ́ àbí bí wọ́n ṣe máa lúgọ tí wọ́n máa rí ẹgbẹ́ bí wọ́n ti ṣe yìí wọ́n da àbájá ẹgbẹ́ wọ́n da gbogbo wọ́n da wọn délẹ̀ gbogbo yàyìn wọ́n wà lẹ́lẹ̀ ànábì náà ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀rọ bí wọ́n bá wà lórí ẹ̀rọ ọwọ́ wà báyìí tó ń gbẹ́yìn gbogbo eléyìí ò ní kalẹ̀ afa ọlọ́wọ́ ta ilé sàràdà ẹ bá ẹ bá tó fún ẹ rí jazakallahu khayran ní ibi wọ́n yẹ forí kalẹ̀ láǹtọ̀ so bẹ́ẹ̀ bá ti lè tàlàgbọ́ ọwọ́ yẹn mọ táwọn èèyàn bá ti lè gbé àfa èèyàn lè kọ́lé èèyàn lè náwó ni tọ́wọ́ wà lọ hadithi pé kọ́lá àmọ́ rí kíni àmọ́ rí wọn muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí bẹ́ẹ̀ bá fẹ́ forí kalẹ̀ ọwọ́ wa méjèèjì ara ń gbọ́dọ̀ sọ ọwọ́ méjèèjì tá a máa ń forí kalẹ̀ ìbò ní ọwọ́ àtàbá wa ń forí kalẹ̀ níbi tá a ń gbé sígbà tá a bá ṣe takbiratul ihram lẹ́ka kẹ́ẹ̀tì wa níbẹ̀ náà ni ọwọ́ àbí bàbá wa ń forí kalẹ̀ náà àárín ọwọ́ méjèèjì ni orí máa wà ẹ̀yìn káwọ́ sí tòsí ń bí báyìí àbí káwá nà kọ́kọ́ já lẹ́gbẹ̀ẹ́ orí ni ọwọ́ ẹ̀yìn ó sì tàlàngọ́ ọwọ́ náà bí ọba ti lè ṣe máa tí ọ̀dà ti bíyànjú láti bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́tà make sure pé gbogbo bá ti jẹ́ níta nẹ́bí ní amẹ́sẹ̀ ìfẹ̀rọ̀ṣù àtàbẹ̀ káwa nà sorry ká nà àwọn méjèèjì kọ́ wà ní ẹni lórí ilẹ̀ ẹlẹ́bàáyé anabi lọ́wọ́ fẹ́ sallallahu alayhi wa sallam káwọn náà ti jìnnà sí wa kana yakhtimu salata bitaslim bá nàbí bá sese kan tí ọfẹ kú lórí ọrùn níta nàbí fi parí ọrùn gbogbo ọgbà ọ̀hún náà ní kíni asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah eléyìí ni hadith wa aisha radiyallahu ta'ala anha hadith ẹlẹ́kẹta ń pa bá nàbí tí ń kírun náà ní sallallahu alayhi wa an abdullahi bin umar radiyallahu anhuma. أن النبي صلى الله عليه وسلم كان يرفع بيديه حظ ومنكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك لا رأيتي أن وصهد النبي محمد صلى الله عليه وسلم هو بوا صوت ولا قول فيه النبي تي كيوني ابن عمر رضي الله عنهما وني موريت النبي بافي كيو الله وبركات النبي ما بي أو وسوكي إذا افتتح الصلاة النبي بافي تكبيرة الإحرام tá a náà gbàgbọ́ ìṣe kíni takbiratu al-ihram kábàárà àti tá a máa fi wọ ìrọ̀ anabi ń gbà wọn anabi máa gbé ọwọ́ rẹ̀ méje níbi hadith yìí xazuwa mankide yìí tí ó ṣe déédéé jìkà rẹ̀ wọ́n wọ́n rẹ̀ fi hadith al-akhar xazuwa ubunayhi hadith ní bẹ́ẹ̀ tó ní déédéé tí anabi muhammad sallallahu alayhi wa sallam walidhalika ijtahada al-imaamu shafi'i al-imaamu shafi'i nínú àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin òun ni amalan bil hadithayn láti lo hadith méjèèjì gbogbo yẹn bá ṣe kọjá kí sàlẹ̀ ọwọ́ rẹ̀ ó ṣe déédéé èjìká kí ó kí ọwọ́ rẹ̀ ó ṣe déédéé tí kò fi làdí ìsìnméjèèjì àmọ́ àsọ̀rọ̀ àbò ni pé ń tọ́ba jẹ́ pé ànábì ṣẹlẹ̀ yìí ànábì ṣẹlẹ̀ yìí á hadith sahiha gbogbo ìtẹ́ yẹn bá ṣe ń bẹ̀ kò sí èyí tí ó burú bẹ̀. ntí afẹ́ kọ́mbì ni pé ara bíi ànábì ti máa gbọ́wọ́ sókè ìdá ẹ̀fúdàtà àfọ̀dà wà ìdá kábàrọ̀ lè rúkú bá ànábì bá tó kábàrà tó fẹ́ máa lọ ọwọ́ sókè bẹ́ẹ̀ náà wà ìdá rọ́fà ràṣàhù mẹ́nà rúkú ọdí mélòó ọdí mẹ́ta bánàbí bá tún ṣe tọ́tọ́ bẹ́ẹ̀ dìde kúrò ní òkú bánàbí bá kábàrà yóò tún yóò tún káwọ́ sókè bẹ́ẹ̀ náà رفعهما كذلك وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد أجر رفع سمع الله لمن حمده جدو بباين النبي تيوي أفي ربنا ولك الحمد أليني لك الحمد أليني اللهم ربنا ولك الحمد ابن عمر نبا النبي بان ويلينا أموري فان نبي ما بي ọwọ́ sókè bákan náà wàkàna láyà fún alùdáàlì kàfi sujud Ibn Umar ní ntọ́ oríṣi ọlọ́dà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ibà nàbì kí máa gbọ́ wókè àmọ́ bá nàbì bá ń lọ forí kalẹ̀ kàna láyà rúfàáhù yàdàhù ànàbì kàkébé ọwọ́ sókè bá nàbì bá ń lọ forí kalẹ̀ wàhádà hadith muttafaqun alayhi hadith yìí muttafaqun alayhi bayna al-imamayn. an Ibn Abbas radiyallahu anhuma Ibn Abbas ló gba hadith صلى الله عليه وسلم ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأسراف القدمين صلى الله عليه وسلم nípa آه، النبي nàbì tí ń tẹ́wọ́ báwọn sọ̀hábẹ́ ṣe ń ṣe النبي باي الله tafsir bí bàtẹ́ pàwọn mẹ́rin kọlọ́n kọ́ bá àtàlékún kí àtijọ́ fún anabi náà sallallahu alayhi wa sallam. ibn abbas ní tòun tó ń rí sọ ni pé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé umirtu an asjuda ala sab'ati a'zumin. ọlọ́run pa mí láti pé bí n bá fẹ́ forí kalẹ̀ oríkèé ara méje ni gbọ́gbọ́dọ̀ fi lílẹ̀. àwọn ọlọ́run á practicalize ẹ̀ nísìnyí ọlọ́run tá a fà á lẹ́sẹ̀ dáadáa á kà yóò pé méje ẹni tí ń fi ń kalẹ̀ lórí ìrọ̀ ọ̀bá pé méje kọ́mọ̀ fún òkúrò ọ̀tàn náà sallallahu alaihi wa sallam anabi ni umertu ọlọ́run pa mí látẹni and asjuda ala fàbàtì àgùnmẹ̀yìn kí làwọn àwọn orígun mẹ́rin àwọn oríkì ara méjèèjì yìí aljabha wájú wa yìí èmi nìyẹn àmọ́ òun nìkan kọ́ gẹ́gẹ́ bá ti kanu hadithi inú inú tá a máa fi kalẹ̀ ní orí àmọ́ kì sọ orí nìkan lẹ́yìn jabra kí ni wa ashara biyadihi ila anfihi kìí ṣe ẹnu gbọ́dọ̀ ojú yìí nìkan ìmúlẹ̀ ń bẹ nínú tá àlẹ́bà muhammad sallallahu alayhi wa sallam tó ní umirtu an asjuda ala sab'ati a'zumi àti ọ̀pọ̀lọpọ̀ mistake táwọn yẹn máa ń ṣe lónìí tẹ́lẹ̀ omi ò forí kalẹ̀ tí ó gbé mú rẹ̀ sókè eléyà ọba mu bẹ́ẹ̀ o àti mú wa àti wájú wa báyìí méjèèjì lè yẹn fi lélẹ̀ bí àbánkẹ́wọ̀n bá àlẹ́bà muhammad sallallahu alayhi wa sallam bó ṣe kí nìyẹn wàlíyàdẹ́yìn ọwọ́ ọ̀tún wa àti ọwọ́ àlàáfíà wa lẹ́yìn tá a bá mú orí lílẹ̀ imú bákan náà agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ fi àtọwọ́ ọ̀tún àtọwọ́ àlàáfíà wa ọgbọ́dọ̀ lílẹ̀ ẹ rí i pé alẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam kò pé àsọ́bì kan ọwọ́ kí lárúbá bá ní yádù ọ yàtọ̀ fún ìka àsọ́bì ò ní lárúbá wá ń pè é ìka tó lè yóò kẹrin yóò àti ráì yóò fi ìka lélẹ̀ báyìí èyí tá nàbì wí kọ́ yádù là nàbì wí àdá ọwọ́ délẹ̀ umertu an asjuda ala sabati aadumi Ah, lẹ́yìn eléyìí arọ́k bàtẹ́yìn eh, ni arọ́k bàtẹ́yìn ni kí ló ń pè é orúnkún méjèèjì eh, lára tí èèyàn gbọdọ̀ fi lélẹ̀ gbogbo eléyìí nígbà tí èèyàn bá wà ń kí là ń wí tó bá wà ní ìforíkalẹ̀ ó lè máa jọ wá lójú pé èèyàn ṣe tí àlàyé pọ̀ lórí ìforíkalẹ̀ nìkan ó tó bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni akọrọbu máa yẹ kó lọ lábdo min rabbihi wa huwa sajid kò sígbà téèyàn súnmọ́ ọlọ́run jùgbà tó wà ń foríkalẹ̀ lọ anabi wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń kí ọ̀n kéwú lọ́wọ́ ọ̀sọ̀mọlọ́n náà bẹ́ẹ̀ bá ń rúkú ọ̀sọ̀mọlọ́n ọlọ́ọ̀ni ṣe àmọ́ ànábì ní kọ́dà ànábì gbọ́dọ̀ kọ́mẹ́ndì pé bí wọ́n bá ṣàdúrà gan kọ́mọ ṣe ní ìforíkalẹ̀ ànábì nígbà téèyàn súnmọ́ lọ́run ju ọ̀nà bàtà wà ní ìforíkalẹ̀ àtẹwà ṣe dandan ká foríkalẹ̀ yí dáadáa lànà yìí ṣe pọ̀ ń bi ìforíkalẹ̀ náà nípa báyìí bá a ti ń kàbọ̀ àrùkùbàtẹ́yìn ní orígun orúnkún ẹsẹ̀ wa méjèèjì ọgbọ̀dọ̀ wa nù tí yóò lélẹ̀ wà á tọrọ́ fi kọ́dà mẹ́yìn ní ẹ̀wò nísìn nígbà tá ànábì fẹ́ sọ̀rọ̀ ọwọ́ ànábì ò pé àtọ̀rọ̀ fún àlìyàdẹ́yìn ní orí ọwọ́ méjèèjì sallallahu alaihi wasallam ànábì mọ̀rọ̀ sọ púpọ̀ àmọ́ nígbà tó dọ̀rọ̀ ẹ̀sẹ̀ ànábì ò pé wà rìjìlẹ́yìn ẹ̀dẹ́sẹ̀ rẹ délé àà àtọ̀rọ̀ fún alikọdàmẹyìn ògórí ẹsẹ̀ rẹ tí ìsìnkú bí abá fẹ́ kírun orí ẹsẹ̀ báyìí ó ní a máa fi lílẹ̀ lórí ẹ̀rọ kò nídìí ká wá da ojú ẹsẹ̀ wa délẹ̀ àbí ká da àtẹ́lẹsẹ̀ délẹ̀ lórí ìforíkanlẹ̀ babaka kà meje ni orúkọ wa mejeji ọwọ́ wa mejeji ó di mẹ́rin àtọ̀rọ̀fọ̀ ẹsẹ̀ wa mejeji ó di waju wa ó di òdì ara waju ká má bàa ṣe mistake fi dáàkọ ẹ̀ pé imú náà ń bẹ lára ntí sẹ̀rí àpè ní jábọ̀há o àwọn wọ̀nyí ni kéèyàn náà kà bí méjèèjì yóò bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní bí hadithi ibn abbas yìí hadithi ní wàhálà sọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe é ṣe ká padà ká bọ̀ sọ́nà sábà ká wí bí ó ní pé hadithi tó wàhálà sọ̀dọ̀ anabi anabi ní nínú hadithi ní umirtu an afjuda ala sab'ati a'zumin wa alla akuffa sawban wala sha'ra wa alla akuffa sawban wala sha'ra anabi ní bọ́lọ̀ ti pa mí lára anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ní bọ́lọ̀ ti pa wọn láti pé méjèèjì ni kó wọn dà. sọ́kàn wàlá sàrà alábi ní kọ́dà ọlọ́run kọ̀ fún mi pé n gbọ́dọ̀ káàsọ̀ kan bí n dáṣọ yóò yí rẹ̀ wàlá sàrà àbí wọn torí pé wọn alábi máa gùn sallallahu alaihi wasallam pé kọ́dà abẹ́nu rẹ̀ bá gùn lórí ìforíkalẹ̀ gbogbo bó ṣe wà á nẹni kọ́ lọlẹ̀ fọlọ́ gbọ́dọ̀ ti fẹ́ nu àmọ́ wa rúlò aṣọ kan àbí agbádá àdá wa ń ka bọ́ọ̀ bá ti lọlẹ̀ bẹ́ẹ̀ ń هكذا كان النبي صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم وألا أكف ثوبا ولا شعرا èyí wọn jẹ dandan pé kéèyàn máa yí aṣọ rẹ̀ mọ́lẹ̀ o kò kẹun lórí bí kápẹ́ẹ̀tì ló ti kẹun ní rọ́ọ̀gì ni wọ́n wá tẹni àmọ́ gbogbo tí wọ́n bá ti ń kẹun ọ̀gbọ̀dọ̀ máa káfọ́ lórí wọn ọ̀gbọ̀dọ̀ máa ká ọ̀rọ̀ ẹ̀wù lórí wọn wọn ni gbogbo eléyìí jẹ́ bí anabu muhammad sallallahu alaihi wa sallam bí o ti wí fún wa ká dúró báyìí náà hàdà wàlláhu ta'ala alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi. alhamdulilayi rabbil alamin kí ọlọ́run kí wá san àwọn dọ́kítọ̀rù wa ní ẹ̀sùn dáadáa a ní àsìkò wa máa bọ́ sí abala ìbéèrè ṣùgbọ́n ẹ dákun fi ọ̀rọ̀ kan tó létí kí a tó bẹ̀rẹ̀ rí ìbéèrè àwọn obìnrin níwájú nígbà àwọn ah, ti kọ́ wa àti rí kan gbà mí. number one. Tẹ́ bá pè ní kọ́mọ̀, tẹ́ bá bá ìwà alákọ̀ọ́kọ́, tẹ́ wà bú fún ẹlẹ́kẹ̀ẹ́jì, tẹ́ wà bá méjì yòókù, tẹ́ máa tún ìrìn méjì kìí. pé nígbà tí èèyàn bá irun tó lórí yẹn wá bu tó ẹ bá ṣàtúnyẹ bá di ẹ tí ẹ bá di ṣé irun méjì nígbà ẹgbẹ́ yẹn ti kí tẹ́lẹ̀ náà ṣé ẹ máa kí méjì yẹn padà ní àbí kírun lọ bẹ́ẹ̀. ọ̀gbìn ní kúkúrú bí èèyàn bá ti so ìrun nìkan kọ́ ló àwọn kankan bẹ́ẹ̀ tó ba ìrun nìkan jẹ́ tí ò débi àlùwàlá lóòótọ́ àmọ́ ìso ọba àrùn jẹ́ kọ́dọ̀ ọba àlùwàlá jẹ́ nípa báyìí bí èèyàn bá ti lọ sí àlùwàlá mẹ́rin yóò tún rẹ̀ kí ibi ọba bá wọn báyìí pé kan ló kù tó bá wọn kí àdébòbò mẹ́ta tí ó kì bí ọba bá wọn mọ́ yóò tún gbogbo ìrun tí ẹ̀ kí alábẹ́ tí wà bí wọ́n ní ẹ̀jọ́ kí ni ìdájọ́ kí ẹsẹ̀ obìnrin kó yọ sílẹ̀ nínú irun ní mọ́ṣáláṣí ni tàbí ilé rẹ̀ ẹsẹ̀ obìnrin kó máa yọ sílẹ̀ lórí irun nínú mọ́ṣáláṣí ni tàbí ilé gìgísẹ̀. bí obìnrin bá fẹ́ kírun kó bu ẹsẹ̀ rẹ̀ ni kò sínú tí fìlàbù jẹ wà lórí ẹ̀ kò sínú ọ̀rọ̀ ọwọ́ àbújú obìnrin bá fẹ́ kírun èyí tó bá ṣẹ̀rí àìsílámù mu kí wá sí dandan ní káwọn obìnrin máa wọ sọ́ọ̀tù ẹ̀já gbọ́ yí dáadáa tóbìnrin bá wọ aṣọ tí jàlùbáàbà ni àbí òun ni tó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ délẹ̀ ẹ̀yìn òtí tó tó àmọ́ tóbìnrin gbogbo ẹsẹ̀ rẹ̀ ló wà bẹ́ẹ̀. wọ́n ní ẹni tí ó kírun ní orí ìjókòó tí ó máa fi orí kan lẹ̀ ni tàbí kan ògiri tàbí á fi ọwọ́ lélẹ̀ á fi kan orí nígbà tó bá fẹ́ sùn jù. àkọ́kọ́ náà ni pé bí ẹ bá ipá rẹ̀ bá ṣèyàn èèyàn gbọ́dọ̀ máa tún un dòkó ànábì yìí yọ̀ǹda wà lórí àárẹ̀ ànábì yọ̀ǹda bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì yìí sọ eh, Imran bin Husayn radiyallahu ta'ala anhu kó salli qa'iman tó ní sàfàtà wà ilẹ̀ mùtàsọ́tì fàkọ́ ẹ̀yà ànábì ní bọ́ọ̀ bá lè tún un lórí ìbò kí bọ́ọ̀ bá ti lágbára ìjókòó náà àmọ́ nàbí fi kọ́ ibù fa ilá ń pẹ́sà tí a ṣe bọ́ ọ̀bá lágbára bẹ́ẹ̀ bá wa ń forí kárí ọ̀bá ń kírun lórí ìjókòó ó ṣe pàtàkì ìbéèrè tí wọ́n béèrè lóòótọ́ ara àwọn ẹlòmíì kọ́lẹ̀ ẹlòmíì ó mọ òkúta ó lè lọ mú òkúta mọ́sálásí gbé òkúta mọ́sálásí náà kú nìyí yọ ma wa forí ba gbólé yọ lẹsẹ ńlẹ mú fila ẹ dákun bí yẹn bá ń kírun bọ́bá lágbára àti forí kanlẹ̀ ẹni pé ìjókòó kò lè gbé ọlẹ ọlẹ rọrùn kéèyàn forí kanlẹ̀ ẹnu tí ká sọ ni pé gbogbo ní téèyàn bá lágbára àti ti ìwọ́sẹ̀ èyí tí ọba lágbára àti ṣe ni ọwọ́ àti tó súnmọ́ látọjú oníṣẹ ní tí òun lè forí kalẹ̀ tó wà lórí ìjókòó ní tí ó ṣẹlẹ̀ pé bọba rúkú àti kàánú hadith yọ lọlẹ díẹ̀ bọba jẹjọ àbíjẹdógún bọba wa fẹ́ forí kalẹ̀ yóò lè ké ìforí kalẹ̀ ń bíbẹ̀rẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ nígbà tí òun lè forí kalẹ̀ yẹn wọn lè sọ pé ṣàfẹ́ lòmíì lójú torẹ́ lòmíì Islam rọrùn púpọ̀ nígbà wọn bá ní ah, ojú tí wọn ṣe ọpẹrẹtì yìí ẹgbọrọ tí máa da kodo nǹkan kan kí ẹ wá gba ṣe ìfà kírun ó kírun lóòótọ́ àmọ́ bó o ṣe lágbára máa ní òkè èyí òun kò o rárá fún bẹ̀rẹ̀ díẹ̀ báyìí kó fi àpèjúwe rúkú bọba fẹ́ forí kalẹ̀ ọ wàá jẹ́ kí bẹ̀rẹ̀ rẹ̀ ńkọ́ pọ̀ díẹ̀ ju ti èyí tó fi rúkú lọ ẹni tí ń bẹ náà yẹn wọlé ọkùnrin àlà àlà lóòfin ni pé tí a bá gbé sókè láti òkú ṣé àwọn káwọ́ wa méjì sí àyà ni àbí àmàgbàwọ́ yẹn sílẹ̀. masala ìṣèhàdíyà lélẹ́yìn fàhádà nàbà muhammad sallallahu alayhi wa sallam ọgbà hadith wa pé bá nàbì bá kúrò lórí òkú ànàbì ọwà padà dikini bó ṣe wà tẹ́lẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ ni ìjọ ń túmọ̀ pé bó ṣe wà tẹ́lẹ̀ kó tó lọ rùkú àbí bó ṣe wà tẹ́lẹ̀ ní orí ìrun kó tó lọ rùkú ága ìṣọ̀lá fàfi ìlú ọ̀làmà ara àwọn àyè yìí ni àgbọ́yé àwọn onímọ̀ àwọn kan gbọ́yé lọ bẹ́ẹ̀ níbi ìfẹ́sì máa rí ẹlòmíọ̀ kàwọ́ máyà ẹlòmíọ̀ dáwọ́lẹ̀ gbogbo eléyìí tó bá jẹ́ mọ́tàlá ṣe àdéhà gbogbo ìdíyàn bá ti ń bẹ tọ́ba ìpè àná ẹni nínú sí kí n ti fẹ́ nu òfin ìṣòro mẹ́. nọ́mbà three ìbéèrè tèmi ọjọ́ sáwọn alẹ́kọ̀ọ́gẹ̀rẹ̀ ìbéèrè mi jọ nǹkan tí màálàmù ìbéèrè nígbà tí a ń ka hadith jọ àwọn kan ní bẹ́ẹ̀ fi ń ka lọ wọ́n ní masala masala masala ṣé irú àwọn ọ̀rọ̀ dẹ́tọ̀ pé masala tu ìjìnlẹ̀ àdíyà pé téèyàn bá tiẹ̀ yapa ń bẹ̀ àbí kìtẹ̀ ní àdábù kìláfù tọ́pìkì lẹ́jọ̀ kan ni ìjẹ́ ìbéèrè bẹ́ẹ̀ iṣẹ́ àlọ́ ṣe pàtàkì ọlọ́nkọ́ fa àfa Ibrahim lẹ́sẹ̀ dáadáa eh, inú táwọn àfa àmọ́ fi kọ́yà òun ni pé àwọn ìjẹ́ pé mẹ́sàlá àfìlà àdáàbò ìṣẹ̀lá àdúgbò pé ní bàbá sheikh muhammed amin shirkiki rahimahullahu ta'ala bàbá tó ṣe àbúrò albayan wọ́n ṣe tíra kan wọ́n pè ní àdáàbò ìbáṣetì wọlùmọ̀nà ọ̀gọ́ra nígbà wọn gbogbo nǹkan bá wọ jáná islamiyà ní madina àkọ́kọ́ tíra àkọ́gbọ̀rọ̀ kọ́kí àdáàbò ìbáṣetì wal-munadara bóò ni èèyàn fi ń ṣe pẹ̀lú báwa fábá wí nǹkan táfà eléyìí báyìí táfà eléyìí wí báyìí kí ni àdáàbò kìláàfù gan eléyìí ọgbà wá láti kọ̀bọ̀ tí insha Allah bọ́lá ń tààtì ni pé tí wàá kan bẹ tá a bá ti ráyè tá a bá bóyá ká wá kà bí àbí tá a bá ti kà Ibn Taymiyyah ló ní rafu al-malam an al-a'immatil a'lam tíra náà dá púpọ̀ rafu àlẹ́ àìmọ̀tẹ̀ àlá Ibn Taymiyyah ní ìgbé ìsọkúsọ kúrò lára àwọn àfáà tí wọ́n jẹ́ àmì àmì nínú Islam Ibn Taymiyyah ṣàkóso rẹ̀ pé ẹ̀ ní rẹ̀ nìkan nínú àwọn aṣíwájú wa dáadáa ní Islam kọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ mi àmọ́bọ̀rọ̀ bá jẹ́ ìṣèhádù oníbọ́lọ̀ ń ṣe fi mọ òǹkàlùkùmá ni mo sọ lẹ́ẹ̀kan bá ti pé àníṣèhádù wà ilmin ẹnitọba yìí pèsè ìṣèhádù ni tó gbìyànjú ni kọ́dà nàbì náà ní ìdá sáhàdà fa asaba falahu ajran wa ìdá sáhàdà fa akhta'a falahu ajrun wahid kọ́dà bọ́ bá ṣe mistake ànábì ní ọgbà ládàá kan bọ́ bá bọ́ sí dáadáa ṣe ẹ̀dí kí ni ọdún méjì àmọ́ gbàgbé pé gbogbo ilé fi lọ sá ilé al-ijtihadiyya àwọn mọ̀sáàlì tá à ń tó ní ṣe àdíyà ni pé níta nàbì ní wa baynahuma àmọ́ alḥàlálù bá yínú wà alḥàrámù bá yínú kò sí ṣáàdù mbẹ́ o ọ̀rẹ́ lomi kò sí ní tí o lè ṣe ṣáàdù sí kò sí ní tí ọ̀fẹ́ lè ṣe ṣáàdù sí ṣáàdù làwọn kan bá dé bí pé ẹ máa gba interest báńkì kò sí nù rìbá ó ní ṣáàdù náà irú ẹ̀yìn kan wí o tọ́lọ́ sọ pé wàá hàlà lọ́hùn wà harrama ar nípa báyìí insha Allah la mafada lil ijtihadi fi muqabalati ad-dalil nítorí bá ti lẹ́ẹ̀lì pọ̀n nínú sẹ̀ríà àìsí ijtihadi mẹ́ o àmọ́ gbogbo nítorí bá jẹ́ mas'ala ijtihadiyya awúwàlú àdáàbì tí yẹn gbọdọ̀ kọ́kọ́ ní òun kí yẹn rẹ́ta àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam wípé kọ́dà àfa àtúndì tí ọba mu lahu àjòrò kọ́dà yọ gbalada kan lọ́dọ̀ lọ. tóbi tó ṣe mistake tó pé ó ṣe ṣe àdùn ní bímọ rẹ̀ bọ́lọ̀ ní ti màmá ní kí yẹn ti fẹ́ ẹ falahu ajurun wàhídù kọ́dà yọ gbà ládà kan. ẹ̀ẹ́kejì ní tíbi ebi tó ní àṣetí rà lé lórí yìí káwá wá ó gbòòrò fáwọn àfa ìgbà ìtọ́jọ́ tí àgbẹ̀ hànífẹ́ orí nǹkan báyìí báwọn kò ní àdéhìí tí ìmọ̀ ahmed rí ni bẹ́ẹ̀ tó jẹ́ kí ìmọ̀ malik orí báyìí ìmọ̀ musafi àdéhìí tó ń rí ìmọ̀ báwọn àfa àti ìmọ̀ àti nìyẹn. eléyìí ni ó jẹ ká ní ẹ̀kẹ́rọ́ọ̀mù fáwọn àfa ni ó jẹ ká mọ àdáàbò yẹ ká lò ẹ̀ńdà ojú ìdè fẹ̀dà. ẹ̀kẹta nínú tí nìkan ti ta gbọdọ̀ sọ́ńpá ń tà fà béèrè ọlọ́nkọ́sọ́ wọn lẹ́tà dáadáa قاعدة كان بننتمي القاعدة الذهبية القاعدة الذهبية فيكي بقوت الله بالعلم ومكين أو مكين تكمل إمام الشافعي ni tó اجتهاد مذهبنا حق أو مذهبنا ثواب يحتمل الخطأ مذهبنا صواب يحتمل الخطأ ومذهب غيرنا خطأ يحتمل الصواب هذه القاعدة الذهبية قررها الإمام محمد ابن دريس الشافعي رحمه الله تعالى ولي قبل انت بعد سالة الشهاب بمبي هذا من بي تنسو جو ntí شي هذا pé pé mọ́zàhábù náà ntí mo rí tọ́nà مذهبنا انت tí n fi ń sin lọ́hùn bí n سلون بين بعد n pé ينفي سلون فهو صواب ìní قول لكني òun lọ́dà àmọ́ o yàtàmílú àlùfà ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan lọ́rọ̀ nù sábì iná tí máa wà nínú àjọ kan tòun bẹ́ẹ̀ bó ń bá bó ń bá pa nǹkan kan pẹ̀lú ẹnìkan pé síbi wọ́n rí lọ́nu ṣe tó jẹ́ mọ́sára kíni ìṣèhàdìyà mazhabuna haqqun yàtàmílú àlùfàtọ̀ ó ṣeéṣe kó gbé lọ́dọ̀ ọlọ́run gan ni ní ọ̀bọ́sí tó gbà nẹ́bi ti kọ́ alẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀làhàlà alhamu bí من yìí mẹ́nà láàfà ó ti ẹ̀sẹ̀ tó gbá yẹn ọ̀tẹ̀ mi mú ju ẹnì kejì mi lọ ní kí dàbí ìpé ìdé mi lóhun ní ọ̀nà ògbélé yìí ni Imam Shafi ń kọ́ wa Imam Shafi ní ara tí ìyàmá wa ní ni pé ọ wà á rẹ̀spẹ̀tì ìtẹ́nì tó náà jẹ́ mùsáìdì tó tó ń fẹ́ ẹnu àbẹ́ni tí ò ní mọ̀ sí ń pèrè mùsáìdì gbé àwọn ìṣíádù pé ẹni tí ọ̀rọ̀ tọ́ sí kó ṣe ìṣíádù tí wọ́n fi rí sọ̀rọ̀ rí àwọn táwọn ní àmọ́ àwọn àpá àtàwọn náà mọ̀ tá ẹni ọlọ́run ni olùbẹ̀rù ọlọ́run ni onímọ̀ ni mọ́jà sáfìhìn ni bọ́bá wí nǹkan kan tí mo rí ká ní tó wí yìí nípa ìṣáàbù yìí kọ́ bá mu yàtẹ́mẹ́lú àsọ̀wà èyí gbà lọ́kàn mi pé kó bẹ̀rù ṣeéṣe kó ipò ìlọ́tọ́ náà tabaran ti kọ́ ìdá yìí ara àdáàbòl fẹ̀láàfì tí wọ́n máa fi ń kọ́ wa nìyẹn mọ́zàbù náà sọ̀wáàbùn yàtẹ́mẹ́lú xọ́tọ̀ wà mọ́zàbù gáyìrì náà xọ́tọ̀ صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين báwo ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam báwo ni anabi tí kẹrùn eléyìí tí a ti bẹ̀rẹ̀ sí ní ká láti jẹjọ ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lónìí náà nínú àwọn ahadisi tí alḥafiz al-maqdisi tí wọ́n kó jọ sí abẹ́ báàbù sífàtì sọ̀láàtì nàbíyí sallallahu alayhi wa sallam. أبا آه، الأسري حديث أبي هريرة رضي الله تعالى عنه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمد حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها يكبر حين يقوم من من سنتين بعد الجلوس المترف بن عبد الله قال صليت أنا وعمران ابن حسين خلف علي ابن أبي طالب رضي الله عنه كان إذا سجد كبر وإذا رفع كبر وإذا رفع رأسه كبر وإذا نهض من الركعتين كبر فلما قضى الصلاة أخذ بيدي أخذ بيدي إمران بن حسين فقال قد ذكرني هذا الصلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم عن أبو هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام للصلاة أبو هريرة لا تكفي عني إرو بولا ní محمد صلى الله عليه وسلم alaihi كان àkọ́kọ́ tí a gbọ́dọ̀ sọ ń bi hadith yìí òní inú alifáàbò tí hadith bá bá wa abu huraira ni kaana rasulillah sallallahu alayhi wa sallam idha qama ila salat yukabbiru eléyìí túmọ̀ pé ayé alḥalatu lati dáàmà aleyha nabiyyu sallallahu alayhi wa sallam nta nabi máa ṣe púpọ̀ tẹ̀bá ìtàdí ìtùbá ni kaana yaf'alu kada ìyá òun ni pé kì lẹ́ẹ̀kan àbọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀mejì tọ́ra àwọn kankan bẹ pé pé alábì ilé ti máa ṣerú nǹkankan bọ̀ fáìmáyé ọdún fáìmáyé ọjọ́ yóò wá ṣe nǹkankan tí ó yàtọ̀ fún èyí tí ti ń ṣe èmi láti lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé eléyìí tí mo ṣe lónìí náà o òun náà léwọ̀ o a kà fúnra wa níbí náà pé ọdún tí alábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá alábì wọ Maka tí alábì kí gbogbo òun tó kí ń dán náà pẹ̀lú àlọ́ àlámẹ́lò àlọ́ àlẹ́ yọ̀ kápẹ́rẹ́ òun yẹn mọ̀rù wá sọ fún anabi ìjọ òun pé ọbẹ̀ ọlọ́ọ̀kọ́ àlẹ́ ọmọrù ní ya Rasulullah صلاة اليوم شيئا لم تكن تصنعه àwa anabi òsè kankan lónìí tí è sè é tẹ́lẹ̀ anabi wa dá lóhùn pé amdan sọ̀nà àtìhù mọ màmá ti bẹ́ẹ̀ ìyẹn ni pé láti fi kọ́ ilé kan pé ìmọ̀ sálù aláṣẹ ń gbogbo ògbà ọ̀dà àmọ́ kìí ṣe dandan sálù àlá ọ̀bá já kìí ṣe dandan sálù àlá ọ̀bá ṣe kíni tí ọ̀bá já anabi lóhùn màmá ni lẹ́ẹ̀torí òun kí òun máa sálù aláṣẹ gbogbo gbà tí òun bá wọlé bọ̀ òun kí máa ṣe tẹ́lẹ̀ èyí nǹkan ọlẹ́kọ̀ọ́ pé àṣẹ ìta nẹ́bí máa ṣe púpọ̀ jù ní kíni gbogbo gbà tí òun bá dé lànàbí máa tún àlùwàlá rẹ̀ ṣe nǹkan bí ìṣòro tọ́ka sí bàbá yìí gbogbo lákùtà abáwítọ́ bá ní káànà àwọn ìtumọ̀ ní pé nǹkan nẹ́bí yìí tọ́ba sábà jù Abu Hurairah nínú tá nàbí bá sábà jù lórí ọ̀run ni pé bá nàbí bá dìde tọ́fẹ́ tán yòókẹ́ bí rùhìnà yà ثم يكبر حين يركع àwọn eléyìí ni wọ́n ń pè ní takbiratul intiqal oríṣi kábàrà méjì ní bẹ lórí irun kábàrà àtàkọ́kọ́ tá a máa fi wọ̀run òun ní kíni takbiratul ihram òun ló jẹ́ lórí arkani sọ̀dà nínú àwọn orígun irun ni tó pé ní bí ọba sí irun òdúró bẹ́ẹ̀ bá gbàgbé nísìnyí tí o ṣe takbiratul ihram mi tí ń sè ń kírun àà irun náà òdúró toroko orígun kan ní orígun wọn ní takbiratu al-ihram tẹ́wá ní tó bá ti kú ní takbiratu al-ihram gbogbo kábàrà tó kù tá a kábàrà lórí irun tẹ́ yóò fi sálámà wọn là ń pè ní kí ni takbiratu al-intiqal torí òun ní túmọ̀ pé a kú ní rúkú à ń a kú ní forí kalẹ̀ jókòó ìtumọ̀ ẹ̀ ní pé òun ní jẹ́ ká mọ̀ pé a kú bí iṣẹ́ kan lọ bí iṣẹ́ mi lórí ọ̀rọ̀ أولي آه، حديث أبي هريرة أيوة بيشا يفوى أما تكبيرات الانتقال بول النبي تيسي صلى الله عليه وسلم أبو هريرة أني إذا قام إلى الصلاة يكبر حين يقوم بي النبي بوا أني أريد يكبر يقول تكبيرة الإحرام كبرت في وانتالوني دوروني ثم يكبر حين يركع anabi ó tún wá kábàárà nígbà tí ń bá ń lọ sekini tí ń lọ rúkú tó ń lọ yẹ̀kú lẹ́yìn eléyìí náà wà ní sami allahu liman hamida ara ń tá a gbọ́dọ̀ sọ́n bí hadith yìí ni pé àwọn alifáàdù sẹ̀ríà ti máa mú wa ọmọ anẹ́tùmá ẹ̀rí pé àbúrò rẹ̀ àtọ́bá wí nǹkan kan nísìnyí ó kíni kúnmà ń túmọ̀ pé wujubu tartib wujubu at-tartib pé bá ti tó yìí lè yẹn gbọ́dọ̀ tó ìtumọ̀ kúnmà ni pé yóò bá parí eléyìí tá kò ní bẹ̀rẹ̀ eléyìí anagba muhammad sallallahu alaihi wa sallam yukabbiru hina yarka nígbà tí ń bá ń lọ rùkú kabara lẹ́yìn tó bá kabara tán ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع balabi bá fẹ́ gbéra kú níbi rukú ntí ó wuli pé sami allahu liman hamida yakulu fukaha wọn ni tuma xiina táwa afa onífikiru ọlọ́nkọ́sọ̀ wọlé sọ dáadáa tí wọ́n túmọ̀ hadithi ń túmọ̀ sí àti bí wọ́n bá ṣe tẹ̀kìbìrátì ìǹtẹ̀kọ́ọ̀lù ọ gbọ́dọ̀ máa lọ pẹ̀lú ìǹtẹ̀kọ́ọ̀lù téèyàn fẹ́ ṣe nìyí. ìyẹn ni pé kábàrà tá nígbà Muhammad sọ̀tọ́lámù ń kábàrà bọ́ bá fẹ́ lọ rùkú àṣekọ̀ bá súnà mu kó ipé yẹn dé rùkú ìta tó kábàrà. yòókàbírú hìnà hìnà yẹ rùkà bí tí ń rùkú lọ́wọ́ ní lànàbí máa kábàrà àmọ́ kéèyàn ti wá dórí rùkú tán ní kó tó wá sí Allahu Akbar eléyìí ọba kọba súnà dàbí mu kọba ń gẹ o àmọ́ kọba súnà bá nàbí ti ṣe kábàrà tiẹ̀ gẹ́lẹ́ kọba mu ìtumọ̀ ṣìnà nínú hadith bákan náà ní gbogbo tẹkibiraatu yòókù èyí tó náà ẹlòmíì bí ọba dípò wà lórí ìforíkalẹ̀ kò ní sí Allahu Akbar bẹ́ẹ̀ tí Abu Huraira ní bóun ṣe rí tá nàbì ṣe ni pé ṣílẹ̀ nígbà tá nàbì bá ti múra fún òun lọ ibi orígun kọ̀ọ̀kan nù ìgbàanì ní ma kábàrà. nípa báyìí bá nàbì bá fẹ́ dìde nígbà tí ó wà ní òrùkú ẹgbẹ́ tí Abu Huraira wí náà ni pé ṣílẹ̀ yọrùpá ìṣèlú àti kọba amukwe pé èyí ó ti wá dìde kó òrùkú tẹ yóò ti dìde tẹnu tó wá ní sẹmi Allahu ṣìnà yàrùfà ìṣèlbàhù nínú àrùfà bọ́ọ̀ bá ṣe ń dìde náà lọ́jọ́ wípé sami Allahu liman ìtumọ̀ ṣìnà nìyẹn. ثم يقول وهو قائم أحياء إنت يوم بي أبا وأن دوطني حين يرفع من ده نبي بان بيركون بيركون يوم نكين سمع الله لمن حمده قل لي أوا قوم فكوا في شيء استنباط حكم الشريعة كان بي wọ́n ní tí yẹn lè fi mọ̀ pé rákà kan ti bọ́ máa yàn lọ́wọ́ ẹgbẹ́ nínú sọ̀rí islam ni pé déèyàn bá bá ìmáàmù ní rúkú ọba rákà náà bí ọba ìyẹn méjì máa wá ṣẹlẹ̀ ńgbà mí pé ah, ìmọ̀ bóyá ìmáàmù ti gbé ráńgbà mọ́ wọ̀run àbí ní wọ́n fi yọ̀dà ṣé Abu Hurairah àtẹlómi ti gbà wá pé báyìí náà bí bá fẹ́ kó orúkú ti máa wí ni pé sami Allahu liman hamida wọ́n ní bí fíìmù ó ti jáde lẹ́nu ìmáàmù èèyàn ìgbà tá ànábì máa wí ìlẹ̀hìnà yà rúfa ìṣèlbàhù mẹ́nà rúfò àwọn afọ òní fífi wá mọ́ bẹ́ẹ̀ pé bọ́ọ̀bá ti gbọ́ sínú sẹ́mi àlọ́hù lè máa ń hàmìlẹ̀ ajẹ́ pé màá mú ìlẹ̀ ìṣe ń dìde kó ní ó ti ń dìde kó rúkú nìyẹn ọ̀bá raka nìmọ́ nìyẹn. lẹ́yìn eléyìí fún mayakúnu wàhúwà kọ́ ìmọ̀ bá ànábì bá wá dìde dúró tó dìde dúró tán ẹ wò yàtọ̀ eléyìí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀run táwọn rí lónìí wọ́n là ànábì ó dìde dúró bí ìgbà tó tún fẹ́ kíw pátá anabi bá wa wà lùfọ ìdúró ti gbà wó lẹ́yìn tó yẹ kó ń rúkú lànàbí tó wá ní kíni rabbana wa lakal hamd eléyìí la sọ fúnra wa ń jẹjọ pé kò burú kí lè mọ ìmáàmù ṣẹṣẹmi Allahu liman hamidahu kódà bó bá fẹ́ kó ní rabbana wa lakal hamd anabi náà ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọlà ànà kanu hadith Abi Hurairah ẹni tí ń jẹ ìmáàmù àbẹni tí ń dàrú kí o lè wí sẹ́mi Allahu liman hamidahu kó tó fi rabbana wa lakal hamdu ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ìmáàmù ni wà idha qala sami Allahu liman hamidahu faqulu rabbana wa lakal bí ẹ bá wà lẹ́yìn ìmáàmù èèyàn ní wí sẹ́mi Allahu liman hamidahu ìmáàmù ni ó wí yàn níta wo fi dáa lóhùn ni pé rabbana wa lakal àti sàlàyé pé oríṣi ọ̀nà mẹ́ta lèèyàn lè fi wí ó lè pé rabbana wa lakal hamdu ولك الحمد الحمد لله ثم يكبر حين يهوي ساجدا Abu Hurairah nígbà tá nàbì bá ń lọlẹ̀ ìtumọ̀ yahwi nù èèyàn lọlẹ̀ sáàjìdà tí ń lọlẹ̀ lọ́ọ́ forí kalẹ̀ ànábì ò ní dé forí kalẹ̀ tá sọ̀rọ̀ sọ̀rọ̀ kó tó wá sí kábàrà bí ń ti ń lọlẹ̀ nínú hina yahwi yukabbiru ànábì ó sì kíni ànábì ó sọ kábàrà mi bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam thumma yukabbiru hina yarfa'u ra'sahu bí n bá ti ń gbé orí kù níbi ìforíkalẹ̀ iná ànábì ó tún ṣe kínní ànábì ó tún kábàrà mi. sọlá yóò kẹ́bìrú ṣíínà yasjudu ẹgbẹ́ gbogbo ṣíínà ṣíínà ìlú nítumọ̀ ṣíínà yasjudu bá ànábì bá fún ti mórí lọ́lẹ̀ lẹ́lẹ́kejì ànábì ó tún kábàrà sallallahu alayhi wa sallam. sọlá yóò kẹ́bìrú ṣíínà yarfa'u ra'sahu bá ànábì bá tún fẹ́ gbé orí dìde kúrò níbi sájídà sùjúdù ìforíkalẹ̀ lẹ́lẹ́kejì kí ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها ẹ̀rùkọ́ Abu Hurairah ti sọ dídí rákà kan fún wa nísìn bí ẹ bá ti máa rákà ẹyọ kan kí nù ó ti máa gbogbo òun kí torí pé ثم يفعل ذلك في صلاته كلها bó ti ṣe gẹ́lẹ́ ń bí rákà ẹyọ kan ni bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa ṣe bó kí rákà mẹ́rin báwọn náà ló ṣe bó kí méjì báwọn náà ló ṣe ìtumọ̀ ní Abu Hurairah wí nù ní ká máa wulẹ̀ máa tún tẹ̀sẹ̀ tún wá rí píìtì ẹ̀ máa níta nàbì ṣe ló mo ti júwe fún yín kó ṣe ń bi raka kan yìí bẹ́ẹ̀ ni ṣe ń bi gbogbo raka àrùn tó bá kí hàtà yàkùbí yàhà títí tá nàbì ó fi parí ẹ̀rọ tó bá kí. ويكبر حين يقوم من الثنتين بعد الجلوس رحم رضي الله عنه عن ابي هريره ọlọ́run kọ́ bá a ṣàlékún ìyọnu fún Abu Hurairah àti gbogbo àwọn sọ̀hábì ànábà Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọn ò sí ni wọn mójú tẹ́sìn ìtẹ̀sìn fi rọrùn fáwa Abu Hurairah àrùn tó bóun ti wí kalẹ̀ yìí nǹkan kan ń bẹ tí ó lè sápamọ́ tí o tálàyé rẹ̀ wá nígbà tó nígbà nẹ́bi tí ṣe ń di gbogbo rákà tó kù lónìí. wọ́n wá kún kankan tábù rẹ̀ rà fẹ́ ká mọ̀ pé àtibá nẹ́bi bá wà ní tó kí rákà méjì tán ànẹ́bi ó ṣe kíni ànẹ́bi ó jókòó sallallahu alaihi wasallam yóò ṣe àtáyá. síbi ìbá sàtáyà ìtẹ́kọ̀kẹ́ lòkè bẹ́ẹ̀ náà ni torí pé tábù rẹ̀ rà wílà kọ̀kọ́ ni pé yukabbiru hina yaqumu pé ànẹ́bi wà lórí ìdúró àbúrò rẹ̀ rà já gbọ́ pé kọ́lá bá nàbí bá kí rákà méjì tán tí ń dìde lọ ẹlẹ́ẹ̀kẹta náà ànábì àmọ́ ṣe kínní àtúmọ̀ kábàrà báyìí náà so eléyìí ni hadithu abi hurayrata radiyallahu ta'ala anhu tóun náà sọ fún wa bó o la nàbí wa muhammad sallallahu alaihi wa sallam bó ní ma kírun gẹ́lẹ́ ni ọ̀nkà lọ hadithu ẹlẹ́ẹ̀kejì lónìí amọ̀tọ́rọ̀ ibn abdullah آه، مصرف ابن عبد الله رحمه الله nínú àwọn àgbà tàbíìn ni wọn sínú àwọn sọ̀hábì ànábì muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábì ànábì ni عبد الله nínú àwọn àgbà fáàní. مصرف بن عبد الله إني صليت أنا وعمران بن حسين خلف علي بن أبي طالب رضي الله عنه عمران بن حسين صحابي النبي محمد صلى الله عليه وسلم مصرف ابن عبد الله تابعي له mùsọ̀rìfù wa ní òun àtẹnutọ́ wà nípò àfa àwọn tó jẹ́ sọ̀hábí tó ń ṣe Imran bin Hussein àwọn méjèèjì àwọn tó lẹ́yìn ẹni ó tó ju Imran náà lọ nù sọ̀hábí anabu Muhammad sallallahu alaihi wasallam òun ní kíni Aliyu bin Abi Talib yorùbá anabi ètò nù lẹ́yìn anabu Muhammad sallallahu ọkà Abubakar lẹ́yìn Abubakar ọkà Umar lẹ́yìn Umar ọkà Usman lẹ́yìn ọ̀túnmánu aliyu ló tún kàn radiyallahu ta'ala anhum ajma'in nípa báyìí ló jẹ́ kí ẹ̀mọ́rọ́nù lè tò lẹ́yìn aliyu bin abi talib radiyallahu bí ọgbọ́n fẹ́gbẹ́ pé sàhábì là ń méjèèjì àmà nàbì náà jẹ́ kó wọ́n mọ àyè rẹ̀. imran musarrif bin abdullahi ni injọ tí mi àti ẹ̀mọ́rọ́nù bin hussein kírun lẹ́yìn ali a rí pé fakana idha sajada kabbar wa idha rafa ra'sahu kabbar wa idha nahada min ar-rak'atayn kabbar. irun tábù òhùnrẹ́ra wí náà lòun náà wí fún wa tẹ̀síbíráàtú àlẹ́ǹtẹ̀kọ́l àwọn kábàárà là á máa fi kú olórí gun ọ̀rọ̀ kan sí èkejì ó ní gbọ́dọ̀ nǹkan ìlẹ́yà àdín náà òun rí i pé ńgbà tá a lè ń forí kalẹ̀ kábàárà lọ kábàárà ńgbà tí ń lórí kù níbi forí kalẹ̀ tẹ̀síbírù náà ni àdúṣe kọ́dà yìí tábù òhùnrẹ́ra fi kún lẹ́ẹ̀kan ìdá aláhàbọ̀ mínà àrùwàkàtẹ́yìn bọ́bá kírun rákà méjì tá ti ń dìde lọ lẹ́ẹ̀kẹta kábàárà náà ni àdín ṣe فلما قضى الصلاة أخذ بيدي عمران بن الحسين فقال قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم عمران بن الحسين أتكه لي عن نبي رفاه ميبة رضي الله عنه مطرف بن عبد الله يونيام فعليا كن لي النبي ترتقى بعد النبي لا يتطنب بلا رتابي ياتي صحابي táàbì yìí ọba nàbì láyé àwọn sọ̀hábà ni àwọn bá láyé nípa báyìí mọ̀tọ́rọ̀ bin abdullahi kan mọ́ kò kírun eléyà nàbì ìmọ̀ràn bin hussein wa ni sórí gẹ́lẹ́bà lè ti kírun yìí zakara ní sọ̀dáàtà muhammadin sallallahu ó sì tún rán mi létí bá nàbà muhammad sallallahu alayhi wa sallam bí ṣe máa kírun fún wa ní fi hàn pé bá lè ti kì í gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì kì í tí àbúrò rẹ̀ àtẹlùmí náà gbà lákọ̀ọ́lẹ̀ kò síyàtọ̀ nínú nínú wa àwòkọ́ sọláàtà muhammadin sallallahu alaihi wasallam ìrún tẹ́ni ikí yóò ìrún ti muhammadu sallallahu alaihi wasallam wa yufham min hadha mafhuma mukhalafati ntí a gbọ́ yín bí eléyìí táwọn afáńpẹ́ yín mafhum mukhalafa ni pé àtàwọn sọláàtù kan bẹ sọláàtọ̀ fún sọláàtù muhammad sallallahu alaihi wasallam ntí muhammad bin hussein sọ fún wa nìyẹn dakara ní hadha sọláàtà muhammadin sallallahu alaihi wasallam irun tí muhammad bin hussein wí yìí nínú hadithi ní Anas bin Malik náà kírun ńjọ́ kan ó kírun lẹ́ni kọ́dà ẹni tí ò tó ọwọ́ àlọ́ rìwáyà yìí pé Umar ibn Abdul Aziz òun lọ sáájú lọ́ọ́ ṣe ìmáàmù ńjọ́ náà Anas bin Malik sì tó lẹ́yìn rẹ̀ ó kírun lẹ́yìn rẹ̀ padà ka hadithi tó jọba yìí náà ọ̀nà máa ń pè ní imamatul mafdul imamatu al-mafdul kéèké wá sí dandan pé èmi mọ́mọ́ kí ó dùn mọ́sálásí ènìyàn gbọ́dọ̀ tí wájú bí wọ́n bá ti tẹ lómi ìwájú ọkùnrin lẹ́yìn lẹ́yìn. Ah, Umar bin Abdulaziz yóò tó alẹ́ sí bẹ̀rẹ̀ ládùúgbò gbogbo téèyàn fi tó yàn sọ̀hábì ànábà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ọgbọ́dọ̀ ànábì ọkọjá sọ̀hábì lásán alẹ́ sí bẹ̀rẹ̀ ládùúgbò gbọ́dọ̀ ànábà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ yìí wọlé wọjá ànábì ah, ńgbà tó ń náà kẹrùn ńjọ kan Umar bin Abdulaziz irun tí ìmọ̀ àwọn ọmọ sẹ́yìn wí sí náà fún àwọn tí ń pé ma ra'aytu ahadan ashbaha bi Muhammadin sallallahu alayhi wa sallam min hadha al nǹkí ìrírí kí ẹnìkan kẹrùn kan nínú ẹ̀jẹ̀ sí kó kẹrùn kẹrùn rí kọjọ ọrùn alagba muhammad sallallahu alaihi wa sallam àfi ọrùn ọ̀dọ́mọkùnrin tí ó kẹrùn fún mi nípa báyìí ni pé mo máa fi ń yé wa pé ní àtàwọn ẹ̀kọ́ máa kí àwọn ọ̀rọ̀ kan tí ó yàtọ̀ sí ìrún tá alagba muhammad sallallahu alaihi wa sallam kí báwọn alẹ́sìn bin malik bá ń wílé yìí ní dọ́hùn tí ẹ̀mọ́ràn bin hussein bá ń wílé yìí dọ́hùn bí wọ́n bá wá wo báwa lórí làwọn náà ń kà yìí nìṣẹ́ látún padà máa kà sífàtú sọ láti nàbí.